thing that brought me to our daddy here is his level of humility. Hallelujah. Hallelujah. Anytime he's passing, he comes to our place. Daddy will not say, I'm a small boy. He will be asking me questions. And he when he learns some things. Wọ́n á sì ẹ̀kọ́. And then when he see things. Wọ́n á ti wọ́n. Ọba Ẹ̀kọ́ba ní ojú ó dára. Ọba ní ojú ó That is to like it. Wọ́n máa fẹ́. I appreciate you, sir. Ọ̀rọ̀ níbi ìta. It is not every man of God that can do that. year of destiny fulfilment. Ọgbọ̀n ọdún ó jẹ́ ọdún ìmúṣẹ àyànmọ́. It was thirty years when he came to limelight. Ó jẹ́ ọgbọ̀n ọdún nígbà tí ó wọ inú ìmọ́lẹ̀ bẹ́ẹ̀. And the five the prophetic word I have for my year tonight. Ọ̀rọ̀ ìsọtẹ́lẹ̀ tí mo ní fún ọ̀gbàjàrà ní àṣálẹ̀ yìí pé. To this thirty years celebration. Nínú àjọyọ̀ ọgbọ̀n ọdún yìí. You will come. dia. And David was thirty years old when he began to reign. Dáfídì sì jẹ́ ọmọ ọgbọ̀n ọdún nígbà tó bẹ̀rẹ̀ sí jọba. He was thirty years old Believe me, ṣe. Ìrètí kì í sì dójú ti ocupam Ṣùgbọ́n ìfẹ́ ìjà kìí He said, abide faith, hope and love and these three but the greatest of it is love. Love for God. Ìfẹ́ Love for God. Ìfẹ́ When we talk about love for God, you have heart for God. Nígbà tí a bá sọ nípa ìfẹ́ Ọlọ́run yẹn ni bí o ní ọkàn fún Ọlọ́run. You have heart. say those of you that love Jesus. rise up. those of you that say you love Jesus now we kill you. gbogbo lójú ì àtúnwájú ah! kìí forty seven. Èmi ò wá Jésù o. Èmi ò wá Jésù o. I don't want to. Gracias. Ele soube

Yes. When you know God, God bless you. Even for such a performance, God will be living in you. Anywhere you go, you can't fail. Come from the performance 16. And one Sunday, she could not come to church. The was just coming. The day did not start again. And I said, bring her to church. And when they brought her to church, I said, Holy Spirit, what do I do? He said, tell her to lie down on the altar. The father has told me, I've heard that father's hospital ọmọ rẹ̀ dúró mọ́ ọmọ rẹ̀ ò to church and I say lie down on the altar. We just finish service. They were baptized. I said first bring that to church first. I said lie down on the altar and she slept there. After about fifteen to twenty minutes, she opened her eyes. She started sweating started sweating. What happened? God that was dwelling there. And that was straight to the glory of God. God is calling like you follow the other way. I call her, do you have something something? I will come and carry it. When it is time for church, she will knock her shop. Tí ó bá ti tó àkókò tí ó lọ sí church, yóò sì ilé ìtajà rẹ̀. She attend deeper way. Ó lọ sí ilé. She is a lawyer lady and she said right. If our daddy is calling you, kí ló dé tà ní ní ṣọ́ọ̀ṣì lánàá? How many times are you coming to church in week? You see, church is not far. Where virtue is delivered. When you say church is far, then you don't know what to believe. Ah, mountain. bí ọ̀sẹ̀ mẹ́ta lẹ́yìn tẹ̀símọ́nì yìí. Mo wá pé oníṣẹ́ọ̀sì náà yọ ọ́ sí ẹ̀wọ̀ mo lọ pàdé nì mo lọ mítì kan mo lọ kíní kan ní ara yìí kà á. Mo ní o tẹ̀ sí ìyà tí mo ti ná tán báyìí. Ọkùnrin yìí yóò kà ọlọ́run kọ́kọ́ fẹlẹ́ ìtàn òwò ṣùgbọ́n ní ìsìn ọ̀pọ̀ ẹ̀dá pé gbàdúrà fún mo ní tó bá ti fẹ́ gbàdúrà fún mi ìgbẹ́ fún gbàdúrà fún ra bẹ́ẹ̀ àmọ́ bèbè yà wọ́n ká tọ̀ èyí tí mo gbàdúrà fún mo jẹ́ tó pé ẹgbà sachet water twenty naira ó lè wọ́n ṣe àtẹ̀símọ́nì bẹ́ẹ̀ bọ́ọ̀lù àmì wọ̀nyí ẹni tó rà sachet water fún mi awo ti dɛ ebe yɛ ɛdia wo yi sata sata sa wo dɛ so mo dɛ mo nu owo yi praise the lord. you forgive people. And number six, when you love God, you will love His people. You will love His people. You will love. This John chapter 4, verse 20 and 21. First John, first John, first John chapter 4. When you say you love God and you don't love people, Uh-huh. Uh-huh. But the next verse 21. Ẹni tó gbọ́dọ̀. ká máa sọ ni. wọ́n á sì mọ̀ pé kẹ́hìndé wà láàrin wọn bẹ́ẹ̀. If you love God, you forgive. Let me give us two. If you love God, you will do to People that don't love God. Àwọn tí wọ́n kì í fi fún Ọlọ́run náà ẹ̀rọ Ọlọ́run. Let me share my story. I was a time I went to Bishop Wally for a program. And I had 30,000 naira in my account. Home and abroad, S and S, it does that 30,000. And my husband has given 14,000 naira. And every woman that put the account and sent flower, they call him cash and carry. I was living in his house And he called me, Pastor, ó wá wa ní ọ̀rọ̀ ayé fún wọn he disturb me I don't want this program ìṣòro ní ìdènà sẹ́yìn lọ́wọ́ say there is five people here. The Lord say you will give me twenty-five twenty-five thousand. Ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Ìbí kan ń bá mi yẹ̀ òde. push me. I said, no. The first person went, the second person went, the third person. He said, the Lord said there are two more. I said, go. And I was And tears was coming out of my eyes. And I came to the front of the altar. And Baba prayed for us. He said, This morning was the redeemed between now and Friday. I came to the Iwo. The following day, I went back to Ibadan carrying the twenty-five thousand and brought. As I was dropping the money, the landlord called me. Pastor, I do fi me. yẹn sílẹ̀ tán, ni landlord pè. Pásítọ̀ ẹ̀ ti wá rí mi. Olùyẹ̀ mi sùúrù. Mi ò láì fún omi ní ìgbà fẹ́ wọ pé mẹ́ta fún àjọ láì fún omi ní. Ó ti lọ bí ọ̀sẹ̀ méjì báyìí. Ẹ̀rẹ́ ti. He told me. No show. This out Somebody called me. And gave me 200,000. That is times eight. When you know what you will give. Tí o bá fẹ́ràn Ọlọ́run, wàá fi fún mi. We bring anniversary. This is the anniversary that I never know how long it spent àjọ̀dún tí wọn ò mọ nǹkan tí kò yí owó tí wọ́n ná. Somebody called me. Ẹnìkan pè mí. He said, Pastor. Mo ju àgbà. Ṣé ẹ ní dọ́là kan ó ní ìwé? I went to say, ẹ lọ sí first bank, ẹ lọ ṣí. I went to first bank. To open dollar account. Mo lọ sí àkáǹtì dọ́là. He said, ẹ send the account number sí mi. I told them, I you need somebody that need two reference gbogbo ìrìnà tó yẹ wọn mo ní láti ṣe ẹ̀dí àjẹbọ́lá wọn náà wọn ní polaris mo ní the first one the one fẹ́ tàbí tó fẹ́ pé ìrìnà àwọn ìgbóyè náà bá dáhùn.